matter how it is oníkálukú adúntì ẹ̀ lára ni ẹni bá sọ pé obìnrin kan ò dáa kó tó àìtílé rẹ̀ náà ó bó ṣe rí ṣé bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin náà dáa tó ni kò sẹ́ni tó dáa àfọlọ́ aláwọ̀ àìdùn náà ṣàríkà náà àmọ́ ìyàwó tèmi tọ́lọ́run fún mi mo lè fi gbogbo ẹnu sọ pé ìyàwó alábàríkà ni ọ mo dúpẹ́ gidi ní ọwọ́ rẹ̀ ní gbogbo ọ̀nà torí pé ètò kọ́kọ́ bàmílẹ́rù lé ni ni pé èmi ò rò bí mo lè tún kọ́pù lórí iná dídá mọ́ lónìí o wọ́n sì ń dá lọ́wọ́ báyìí. wọ́n á ń dá lọ́wọ́ báyìí. ètò mo fi sọ bẹ́ẹ̀ ni pé bá a plan ẹ̀ ìta ìsọ kùtàkùtà àti ẹni kọ̀ọ̀rọ̀ àti fẹ́ ṣe látàárọ̀ náà ló ti bẹ̀rẹ̀ sí dáná kí wá sí o nìkan ìyàwó mi dà ìyàwó ìyàwó ìyàwó ìyá pa ọ̀dà àti ìyàwó Jímọ́lá ìyàwó Ṣínà ọlọ́pàá látàárọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí dáná ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe ó kárí màdìyà mo dúpẹ́ lọ́rẹ́ o kò sí ẹni tí o bá ní lóbìn ni o mọ̀ pé obìnrin kan rí bákan bákan o ní nínú obìnrin tí o bá sì ní lọ́kọ ni o mọ̀ pé ọkùnrin kan rí bákan bákan kò ní lọ́kọ nu bá a ṣe wà láyé àwọn mọ́rí jara wa ni o ṣe òkú àdúró tí o kò fẹ́ o ní agbára ọlọ́run ntẹ́ èèyàn fi sọ pé gbogbo tó sọ nípa mi lónìí alihamudulilayi rọ́bìlì alamin wàláyé ọlọ́run náà rí mi pé bí mo ṣe rí nù nǹkan kan tó kàn fi kún ni wípé má sì fi kún àìfirú rẹ̀ kún kò ṣe mọ̀ lọ́pẹ́. ẹ ó yẹ kó yí o. ṣé kí ni yẹn ò di stop. bọ́ọ̀bù mọ̀ọ́dẹ́ mọ̀ọ́dẹ́ ilẹ̀ tiẹ̀ ti sú gbogbo ẹni tí ò bá jẹ́ bí o máa lọ lé wa.